Good morning. Good day to you. Good morning. Um, I listened to the young man. Thank you for all you do, and um, for bringing his um, case to see what is going on. But I think I think effort should be made. Um, um, even though it is, it is good to help him financially with whatever needs he has good thing, but effort should be made to focus on that court case so that he's um, acquitted at the end of the day because that would that is very important, especially for a young man who has a lot to to to do for himself. Yeah, you know, he has a lot to hope for in life because you don't you don't want a conviction that would prevent him from aspiring, maybe traveling out, or that will be a barrier to to him advancing in whatever in future in life. So it's very important that we focus on the court case, get a powerful lawyer hmm. to, to clear that. Thank you, that my brother. Out or, or being acquitted. Mm. And then I and I hope that the sky will be the limit. Thank you so much. Yeah. Thank you. That's a good contribution. So uh, apparently, uh, one is not stopping the other. We will focus on the court case now for him to get the help he needs. Uh, you heard that he spent four months in prison because there was nobody to bail him out. Next year, April, then it's still okay. I will, I will, I will tell him to continue to communicate with him, with me. He will do it. We will help him to further his education. But um, he spent four months in jail because he couldn't see somebody to bail him out, nobody to help him. He's from a very, very humble background from his story. The mother is who used to be a teacher, but has been blind for the past 15 years. The father, according to him, is just a peasant farmer. Things turn around for bad, and the father is just living on farming. He said he used to be a. Eh, how did he get put? What is meaning of that? I don't understand. Then uh, he said he used to be an attendant. I know what to be an attendant means. I used to own a pig farm. Being an attendant is just like a laborer. You know, it's like a laborer, they get paid very little, and the job is not funny. So for a young boy to go and do that job, he has really tried. He really wants to live honorably. He doesn't want to steal. He doesn't want to do Yahoo. And he decides to be a to be an attendant in a pig farm. Because I know what that means. And for the place, Okitipupa, they can't pay much. In Lagos, then how did he get out of prison? Somebody helped him. We don't want to put that outside. I know how we got out of prison. I'm not putting that outside for a reason. Best no, not everything can be put outside. So he's out of prison. He's out of prison. That is the cocoa, but he doesn't have a lawyer. That I can guarantee you. He doesn't have a lawyer. I know how he got out of prison. I made my inquiries, not even from him. I didn't ask him. kò mọ̀ mi ò bá discuss even till now but èmi mọ bó ṣe jáde so ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ I have been talking about his case I've been screaming about it so people who know about the case got across to me so I'm going to leave that aspect. It's not everything. Why people get into trouble when they are talking is because they reveal too much information. They reveal too much information on social media. Thereby, àwọn tó ń tọ́ dúró tì wọ́n and sometimes when you are doing a show the people that are involved in ọ̀rọ̀ tó sọ they will come on social media and push you to say what you are not supposed to say thereby complicate the case more so i hope you understand now my darling sister as i am talking the people involved in this case they are watching me the people who have the case they are watching me Ọlọ́pàá is watching me. A lot of people are watching. You don't open everything outside. He got out of jail. He got out of jail. But it took him four months to get, almost four months, sorry, almost four months to get out of it because there was nobody to bail him. His case was not a big case. It's not a, it's not a case that was even supposed to be locked up. But of course, from the evidences of the others that we have listened to aunty adetutu please ẹ̀yin náà ni màá tún ránṣẹ́ please can you go on youtube kẹ́ bá mi fi comment yẹn sílẹ̀ ọlọ́run jẹ́ kí n tètè rí ṣá or let me try and do it by myself so i can pin it immediately and hopefully um, youtube leave it pinned for whoever wants to help the guy uh, facebook youtube ò okay i can do it here how do i write the comment okay for people on youtube the number is three zero five four eight seven four five seven two Polaris Bank Ajimisogbe Adewale John I hope I'm right yes Ajimisogbe Adewale John okay Remi Oduala God bless you three zero five four eight seven four five seven two polaris bank ajimisogbe adewale john you see as per his education we will handle that we will handle his education later this case is more important uh, eh, because already admission something is almost going through so i'm sure they are resuming in september so he can't go this year he's going back to school will be next year Either he will do OND, but trust me. if I have to do it alone, that boy is going back to school. If I have to do it alone, his education, I'm taking that up in my own way. Hopefully, it's something I'll be able to afford. To buy get public school, I will be able to. So his education, that guy is going back to school. If I need help, I know one or two people I can just call. Pé yá ọmọ yín o, ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ o. Adéwálé Ajímisógbè John, ẹ bá mi call tán, please help me to write it full so I can pin it the details is not you didn't write everything together write it together please ẹ jọ̀ọ́ ìyá mi please whoever is helping me to write it adéwálé ajímisógbè john god bless you èèyàn kan ti kọ so let me pin it pin i have pinned it and i'm sure it will remain at the top even after the show so ah, ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nìkejì ẹ̀ a lot is happening in that country and tó kàn ló Lomo. yesterday i got a news though they said they have found a woman a pregnant woman was kidnapped was kidnapped a pregnant woman going to deliver you see a country that things are not working you see a lot of things number one we all know how police they work in that country except you have never had any problem with police that is when you will say when police are working in that country may you never get to, to, to their hand. If person will get power, they in charge of your case in that country, you go smell your papa, you go say now your mama. In fact, you don't go identify your mama when you see your mama. You, you go forget your name when they ask you your name. If, if you don't know how deep it is, go to Yoruba Gidi TV. <coughs> Excuse me. Again, move me. Go to Yoruba Gidi TV. go and watch caleb uh, caleb uh, story uh, uh, pastor femi uh, henry go and watch their story then you go know caleb say dem tie him hand dem tie him leg dem come put am like barbecue wey dem wan roast come carry engine car engine put on top of his back Caleb, eh, Caleb Ọlọ́run tẹ́lẹ̀ the other guy I'm trying to see if I can bring the guy too he can speak broken English small make he come take that in broken English speak for us then tie in leg tie in hand come put my eh, kí náà ń porúkọ put on his back you never know wetin will happen for police station for Nigeria B. that is when <laughs> some of you will say that boy is too young to go through what he went through may Nigerian police this never happened to us. I remember when my children were still in Nigeria, my son, my first son, anytime that boy goes to school or he was going to do his internship at that time, now so my mind go there here until he gets back home because before I can have peace of mind. Before will, before I can have peace of mind, no be troublesome pikin o. Oh, na pikin wey in fact, if he stay with you throughout the day, to hear his voice very calm they dey in im own jeje you know, like wahala talk but <laughs> eh, we know as then the arrest people for nigeria pikin wey be say if dem see am dress well dem fit say na yahoo dem no know whether na im mama send cloth abi na im papa from abroad dey send cloth to the boy dem go say what job are you doing if dem see better phone dem dey arrest dem ah ah ah may we never experience it if that boy no reach house now so my mind go there here say oh my oh, if i dey call mean we no picking call i can fear for nigeria that time <laughs> because the news at that time was so scary you go hear say they pack some boys you go hear say boys where they go they pack them. <laughs> That's why they fear the day i went to pick them, the day i went to bring them and relocate when their this thing came out their paper their green card came out in nigeria when they call me if you see the dance where i dance that day see ope kíákíá I pack my load ó yá all of una kíá I I go look for money bring them down <laughs> I can fear for that country you know especially when you have young ones so they don't care if it's a young one they forget they have their own children too they just listen to order from above and that is why if you see ọlọ́pàá children their children life sef e no dey good their hand sef e no dey good majority of them wey dem dey wicked Then go say order from above. Order from above. The same order from above wey dem take lock somebody picking. useless their life for nine good years this will not happen to adewale because adewale no be part of their church he no know anything adewale just see story he carry am adewale see story on social media the story is on sahara reporter the story there everywhere no be story where anybody no know the boy carry am but they needed to make a scapegoat na him dey carry the boy link am to the story the same way dem carry kill um, henry in that story henry is not was not part of um, their church o oh. henry no know them o oh. henry only know femi pastor femi because na him dey bar pastor femi here dem see henry for road because they needed to play that script to make it look real dem come go carry henry when Henry dey waka im own go jege dem don point am say na Henry be dat ọlọ́pàá wey wear mufti go slap Henry Henry no know say na ọlọ́pàá slap am Henry slap im own back eh, Henry di baba. Henry slap im own back from there dem park Henry like play like play na so Henry sef reach police station five days im family no know where im dey five days dem dey look for the boy Only God knows how many people are picked up that way in that country, and the families will be looking for them. They pack Henry. Before you know it, Henry is saying, then they tell him, say, making lie against Caleb. I mean, against uh, Femi. Now, because the guy refused to, to, to lie against Femi, na im keep am too nine years inside jail nine years and with all these things some people are still going to that useless church some people are still going to that place calling that person wey look like a shoe the the the real definition of evil that man without his face and him mouth wey dey always be like this na so he go do mouth like this ẹlẹ́nu ká kò bí bí ẹnu ẹja sun àwọn òfò ìkà àwọn ìkà ẹni tí òbí ni kò lè ẹni ẹni tí òbí rú ẹni kò lè ẹni ni If you not get something, you cannot know the value. Yes. Oh, that is the case of that man. If not, he will not be locking people out anyhow. He will not be locking people out. it's not even bothered about having children whether na the covenant where he get for he go make for where he go get power whether na the covenant where he go make say he must not have picking in life Now the that one now that one be the the the the cooking for his power and for his control He don't go make a yeye covenant picking wife no get he go do ivf after that one even the Peking, they are not even proud to bring their child outside. Nobody knows anything about the child, even the church member, and you don't know you are inside a, a coven. What sort of life is your pastor living? It's just a question, no? I'm just asking question. What sort of life is your pastor living? What sort of life is he living? make i not talk too much make we stop here ever me um, that is the guy's account please whatever you want to help with kindly please help so that we can uh, so that i can commute i will give him the number of the if they ask him to come over maybe he needs to come over and this will help him to to stabilize himself while the case is going on hopefully they tell him to go and go and delete whatever he say let's just be hopeful but well, he would need a lawyer to represent him. If the son cannot help, I will let you know so that if we need to get him a lawyer to go and represent him on that day, July 18th, I guess. I, I think he said July 18th. I know it's July, July 18th or something. So we can get him a lawyer to go and represent him. He needs somebody to rep represent him on that day. So we'll do that if need be. So please every so thank you somebody said every little help every little help a dollar or a pound each please it goes in july 12 thank you you are really following evelyn okay everyone now knows what is happening now nothing is there to cover up anymore don't mind them july 12 thank you. you you guys are really following thank you very much july 12 please let's do this together Eh, Ajimi Sogbe must not go and spend another nine years in jail ẹ jọ nítorí we will not keep quiet we will monitor this case we will follow up this case God it is not the era of uh, era of eh, kí ló ń pe àwọn yẹn it is not the era of àwọn Fẹ́mi no this is God bless you my brother my sister, my brother ẹ ṣé gan Ògèdèǹgbé ẹ ṣé o it is not the era of Fẹ́mi uh -uh. It is not the era. This is the era of Sorosoke. This is the era of all eyes on me. Òun Era of everywhere must know. Òun Era of nothing you do that is secret anymore. Òun la wà yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. And eh, whatever you can do to help, kindly send to the boy. That is the account number. Uh, and I want to be sure. Orí òun náà. Orí ẹ̀ pé from the way he has talked, it shows that ọmọ tán tọ́ dáadáa ni. So. Taba mani, thank you very much okay somebody said they have sent him something on youtube too god bless you the pikin na ah, imbecile. Ah. Can he pin his phone number for for what sir? Anybody that needs his phone number should contact me. Kí lẹ fẹ́ fi phone number ẹ̀ ṣe? It's just a question o. No? my sister Abosede ẹ pè mí kí lẹ need phone number Phone call contact me please safety ọmọ yẹn wà very very important his phone number is risking his uh, safety we can't put his phone number in the public. Please, we can't put his phone number on. If you need to talk to him, come to me, please. Anything you want to hear about him, come to me and I will give you feedback. Oh, she mean account number. Oh, my darling sister, account number ẹ ti pinned but any phone number mistake lẹ ṣe nìyẹn. Account number is pinned already. Òun rèé nísàlẹ̀. Òun Let me. Her number ẹ ti pinned. She said she made mistake. It wasn't a uh, phone number she was asking. She was asking for account number. The account number is pinned on Facebook, is pinned on YouTube. Ẹni tó bá fẹ́ ràn lọ́wọ́, get across to him. And I will be doing monitoring. So I will give you update too. My update yín on how it is going. Hopefully, ẹni tó bá máa help ẹ. Okay, ṣé sister mi, Abia Abosede, God bless you. The number is pinned. Ẹ jọ̀ọ́, ẹ gbé ọmọ wa lélẹ́yìí. Um, uh, uh, Henry, uh, eh, Muni Henry, what is his name again? Adewale will not waste away. He has a talent already because I saw that blog spot. I read his story. He was able to write. And if he's able to develop that his blog spot very well, he can earn a living from that even while going to school. He can develop it and increase on that. So probably, I don't know what he wants to study, but at adopted on this page as our son. so please nǹkan tẹ́ bá fẹ́ fún ẹ bá wa sun eléyìí ò ní waste away láyé láyé ajímisógbè is not wasting away like the way they waste they wasted those ones Mm-mm. this is just a boy ìgbà olú ẹ̀ṣẹ̀ jì ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ni mo kó sábẹ́ nínú ilé yìí àwọn ẹgbẹ́ náà wà ní ilé mi e, ẹyọ kan nú ẹran wọn lójú lọ àwọn ọmọ èèyàn méjì yòókù counterpart ẹ̀ ni wọ́n mi ìgbàdúrà kí gbẹ̀yìn kankan bá bá mi ọlọ́run tiẹ̀ ní jẹ́ ń rírú ẹ̀ wọ́n wà lábẹ́ mi ń bí My phone number is plus one two four zero please ẹni tó bá fẹ́ pè mí ẹ má pè mí lórí show tá a bá ti ṣe àfi irú eléyìí you can call me on this type let me tell you one thing I am not fighting you I know it's because you love me ṣé mo pa Amẹ́ríkà lájọ wà especially ẹ̀yin tẹ́ bá wà lamẹ́ríkà we have to work and sometimes we are busy ṣe rí orí mi yìí there are times after talking bó ṣe máa ma ṣe rè á máa ṣe yìí ye ye talking is not easy a show that i've done about a week ago some people will call me on the show aunty mo ń wo show yín lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ wà live mo fẹ́ contribute i will now say which show show ten ń bye bye bye. Man, show yẹn ti ti pẹ́ that is a show about a week or two weeks ago. Hey, I thought you were on live. No, I am not on live. Your contribution, put it as a comment as at that time. Ẹ dákun i wish i ṣe ní talking talking ah iṣẹ́ ni o wàhálà iṣẹ́ ni ẹ̀mí mi ò rẹ̀ gbé púpọ̀ ìwọ̀nba tí n bá lè ṣe náà ni mò ń ṣe so. Okay, somebody said the app using sending money requires phone number. Ah. Bóyá ẹ bá wa lo app mi. A lot of people are asking for phone number to send the money. A máa ṣe nǹkan o. Oh ah. ah. Tony, you are right some app irú kí lorúkọ app tèmi non lò tap tap tap tap Man ń phone number ah. ẹ let me get his consent first. But putting his phone number in public is somehow. Oh no. Yes, tap tap requires phone number. You are right. Okay, somebody said I didn't use phone number. It went normal. It's not compulsory. God bless you. One equal compulsory. Somebody said it's not compulsory. <clears throat> I think it's compulsory if you have that person as your contact. That is true. I sent money to somebody this morning and I didn't use the phone number for real. what you will do, you will tap the first place up. Is optional. Is when you have that person as a contact. It doesn't require number. That's true. It doesn't need. Is when you have that person as a contact that it asks that it will tell you to use the contact. If you don't have that person, okay, okay, thank you. Somebody said you just send my money from my bank app. Use the top no kò necessary kò necessary it's not necessary if you are using tap tap it's not necessary all you need is account i just sent money this morning mi o dẹ̀ lo phone number no mi o ah mi o kí ń gba owó is against my, my own something mi o kí ń gba owó mi ò kí ń gba owó direct s'account mi mi ò tiẹ̀ l'account náà ní naija i use somebody's account and that is if you have to do a program irú. You operation feed the nation àbí kí operation feed the mouth we did. <laughs> talk talk no be easy no easy o I can collate and send. Uh, <sighs> okay for transparency Boya kí go fund me. that's the only way I can do it. I don't want people sending money to me and there will be confusion. I am not that coordinated to monitor how money is coming in. Ẹ I'm not that coordinated. But for tap tap, you don't honestly, you don't really, <clears throat> you don't really need a um, uh, um, phone number. I need the phone number. Ẹ sọ account ẹ You don't need phone number to send money. Okay, somebody said phone um, GoFundMe is better. Owó tí GoFundMe máa ń gbà ò tó nǹkan kan mà, Halima Isa. Owó tó máa ń gbà ò tó nǹkan. Ká má ṣe GoFundMe fún. Okay, nǹkan tẹ́ bá sọ ni mo máa dúró lé lórí. Ẹ directly sí account ẹ̀ ṣe bó níbẹ̀ ṣe ń sọ́ndì owó There is a way you send owó. money to the to Nigeria now. You, every one of us send money to Nigeria. Hey, jọ̀ọ́, you don't need phone number. Oh yeah, ẹ jẹ́ can see me dear, please. You don't need phone number for tap tap. I did it this morning. You don't. You don't. Mash a video tap tap yẹn kó Call yé You don't. I will do the ball a video. I will do the video. No, come and get in line. Come and get in line. We want him to be to stay safe. Àwọn tó ń bá dì àwọn èèyàn tó lé ni ẹ má jẹ́ kó lo kínní. uh Somebody said I just sent through now lórí YouTube and it went through without phone number. Ẹ hey, need the phone number please. Ẹ jọ̀ọ́. Àǹtí Níkẹ́ WhatsApp group yẹn náà yìí sì fún mi. Ẹ lọ bèrè mi àtàwọn <laughs> operation feed them out mi ò wà mi ò wà consistent púpọ̀ mi ì dẹ̀ fẹ́ nǹkan tó máa bà mí lórúkọ jẹ́ ẹjọ́ mi ò wà consistent mi wà coordinated tó yàn i have a lot to do èmi náà níṣẹ́ tí n bá ṣe tán sìn one or two things tí máa ṣe tó bá dìrọ̀lẹ́ ọ̀rẹ́ mi kan ṣe birthday i have to be there and i still have one or two things to do too please kò easy fún mi bẹ́ẹ̀ yẹn jọ remember pé family person lèmi náà kò easy bẹ́ẹ̀ yẹn the little i can do is what i am doing somebody said open a whatsapp group if i have to do the whatsapp group maybe not now tí n bá máa ṣe whatsapp group ṣe rí whatsapp group yẹn mo bàjẹ́ kinní gan yẹn somebody say i just did now through whatsapp through tap tap without number god bless you thank you thank you for that so you can do it without uh, eh, uh, eh, Hey, eh, God bless you, Mosun. Mosun said for tap tap, add new recipient, then full name and bank details. Over Add new recipients. you will see that new recipient at the top before where you are supposed to put phone number. Òun ló wà lókè So that way just tap on that and it doesn't require phone number and that is it. Ah, she go fund me. We are not doing go fund me. Once in má ṣe. So let him be in charge of his money. Òun So ẹ jọ ẹ ẹ respect nǹkan tèmi náà please. You know I always respect whatever you tell me. I appreciate your contribution. I listen to you listen to me too ká máa gbowó sàkáǹtì direct ó lè fa yá wá. iṣẹ́ ọkọ mi ó fi whipping cream sí ṣé wàá lọ gbé wa ẹ mo lè fi sí o ṣe wọ́n gbé kọ́fì wá fún mi. àmì àmì èmi ò tiẹ̀ mi ò wá kọ́dínéètì tó yẹn mi ì lè gba owó sàkáǹtì mi fún yàn mo ti gbọ́ àbúrò mo ti rí mẹ́sẹ̀jì so that is it uh, so at this point ṣe máa ẹ máa release mi ìrànlọ́wọ́ tẹ bá fún ẹ fún kẹ ṣe fún my phone number I have three phone number which one should I give it all depends. Ṣé o máa gbé kalẹ̀? lẹ́nu iṣẹ́ kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ mọ́tò òun kọ́ ló gbé lọ ta ló wọ yàrá mi láàárọ̀ yìí kí ló wá ṣe ṣáwọn pé ọ̀kan wọ yàrá mi inú gbogbo yín mo yìí sùn gbà yín. ẹ ṣe gan God bless every one of us thank you. Yeah? There is yam who cook yam ah mi mind pẹ̀lú stew stew yín ẹ tó bá ṣe tán ó ṣe so ṣé kí n máa lọ ṣe release mi ṣe release mi àti when people come out and talk they will say na lie He are spoiling the name of God of man whereas the God of man and this Aduni, she is bitter this Aduni, Aduni bitter ṣe rí nǹkan tí mò ń mu sílé ayé yín majority of you saying I am bitter ayé tí mò ń jẹ wọn ò bí yín re kẹ́ jẹ wàláì kìí ṣe pé ayé tí mò ń jẹ ẹ lè jẹ kìí ṣe tẹnu majority yín tẹ wá ń sunkún fún god of man yín she is bitter this woman she is a kìnnì kan she is an antichrist she is a mother christ she is an uncle christ she is going to hell fire. this woman the god the wrath of god will fall upon you the wrath the wrath of god the god your god your god your own god ni mo sọ. So the wrath of your god e no fit uh, fight satan na me go come fight abi say wetin i do because i dey talk because i dey talk story tó ń gbélé yín lọ́wọ́ kò sí nǹkan tẹ́ ẹ máa ṣe fún mi